إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد oṣù ramadan nínú mẹ́gbẹ́lá ìnini ọdọ́ 1439 ọdọ́ hijira ṣẹ́kẹfà ìnihu lórí mẹ́lẹ̀ ìnini ọdọ́ 2018 kanatwa ingini aya chane waya ya ki 71 aya kyo bomete waya ki suratu nisa suratu nisa aya 71 ya ayuha alladhina amanu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا خذوا حطركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليمسئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله عليكم قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا يا أيها الذين آمنوا أمكم دي إيمان فالله خذوا حذركم من وين يدمه من وين يدمه أجيشك كنه ما يبي طلمه ihe ịdịga dị ọla mee ngamino aki ni ameke e take precaution ẹ̀hùn dúkù mẹ́ ṣe ibegide hume ẹ̀hùn kí a affect security mẹ́ mẹ́kí ṣẹun lẹ́nu hudu hidrokun mẹ́ wọ́n yí ìdí ọla mẹ́ ìdí ìdí ọla mẹ́ ìdí gidẹ́ ṣe kàkí ní ṣùlẹ̀ mẹ́lì mẹ́ gánà yọnyọ mẹ́ pídé yọnyọ tákùmẹ́ kumawe du ha gbadzi sɔla mɛ ka mɛ wɔnyi dɔ la mɛ wòkɔla mɛ kɔlɛku mɛ ka kia fɛk security mɛ mɛ ka nu nukɔla wa ma yɔ la mɛ gidɔ mɔ alu mɛ yata li mɛ wɔn mo hɔ la mɛ pete mɔ do ka do ho kudu hidrɔkum mɛ wɔnyi dɔ la mɛ abɛkakɛ ŋu dza iŋɔ wo prepare tani imu dɛ gbakudza wa sakɛ nya ti nɛ ŋu dza. mẹ̀kẹ́ wọ́nyí dìdán dị wọ́nyí dì ọlá mẹ́ pàáyí ẹ̀wọ̀n ìjà ọlá mẹ́ onúgbònúgbò ẹ̀wọ̀wò tèyóyọ ọjà kíwá ma yí ìtírẹ́nì ní na tánà ìdé wọ́nyí dì abánilẹ́gẹ̀ mẹ náà ṣe tírẹ́nì kọlá mẹ́ onúgbò mẹ́àdùhù mẹ́dùhù alẹ́jọ́ ọjà ọjà fírkọ́ báadà fírkọ́ sẹ̀ríyà báadà sẹ̀ríyà jama'a báadà jama'a mẹ́chàmùnẹ̀dù gúrùpù gúrùpù mẹ́nàdùhù yìí ọgbọ́dù mẹ́lẹ̀dù onúkété kùmàyàn ká tààtìyàn ọ̀gẹ̀dẹ̀ mẹ́ kí mẹ́kú papakó onúkàbá mẹ́kú màkó yípa mẹ́ onúkété ọ̀tí mẹ́dàmdọ̀ yàkà ohun mẹ́ ó chídù tó kò jàló òṣèun kọ́ wá tí ní họ jàlọ́ ọ̀la mẹ́wọ́n dàbí wọ́n mí máa jẹ́ mẹ́mà ọ wá tí ní họ ọ̀la mẹ́wọ̀n mẹ́wọ́n dàbí wọ́n ṣàmù ní ẹwọ́ mọ́ torókù máa wọ́n dùpá human reinforcement rabanilẹ́ṣẹun kẹ̀lẹ́ àkíníhí gọ́ọ̀mẹ̀ntì dó ákàmọ̀nẹ̀ tó kò òjàló ìnàbẹ́ẹ̀kì gọ́ọ̀mẹ̀ntì ṣáà nẹjọ́ ìnàmísọ́jẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ṣáà nẹjọ́ àbẹ́lẹ́ṣàmì reserve màṣáà macha kpama to kuja lon egbadokuma lé akini abe kumadokuja yi ɔtsi ni humɔla abe akaluka abe kidokuja lɛ aluka matsi ni nya tama agɛ ami reserve tama kama ne kɔmɔ makoma teke tsi reinforcement makoma to kuja yi tɔ fɔnfiro tubaasi n'ɔjɔ akini mɛduhu mɛduhu ali jɔ ɔdza ɔdza tutu n'alɛ kur'an ne onugunugu. shi littafi ki an wakka mu na kuma aju jalin qur'ani shi turu kuma mo ka uja kuma me we ju ju gudu uja e jali je je bi qur'ana an non me jugu u wali je je bi o mu kuma ọjà tí kí dún náà wá máa kojú pàmà rẹ̀ rẹ̀ kùmẹ̀wọ́n ìjúgbọ́ àgini ọgbọ́dún mi dùhò èkó kà òun àlàlìhérì tó lè tó ọ̀kọ́kọ́ gbọ́dún mẹ́fọ́mẹ́ àdó alọ́ ẹ̀gbẹ́lẹ̀ tó dí ìnẹ̀gbà kùmà alùkàmẹ́ lí òun nánà mẹ́ òhunhu kì dùhò bá tọ́ intimidated yàá nyàmà káàkiri abẹ́ká mbúkàmẹ́ pàmà nújà yìí yàá nyúmáìlù sẹ́wọ̀n alùkàmẹ́ òun nánà mẹ́ lí ẹ̀gbẹ́lẹ̀ mẹ́rù nánà ṣekù ẹgbẹ́ kí àtsọ kàálejò ọjà ọjà ipẹ́ kí àtsílẹ̀ àtìkù mẹ́kúmádò torúkí kúmáyà jùjà húnmẹ́ tí wọ́n náà méjì wọn yọ́dọ̀ dáa kúmá jùjà làbájọ yìí ẹni wà ìmínkùn wà ìnẹ̀mínkùn ẹni oṣooṣi dẹ̀ lẹ́yìn bá pé anna ẹ̀hùn dá pàmà ṣe òbí ìhàn máa dùn màmà màmà yìí àmì mùnáfikí báyìí ni ayà gidẹ́ màdúwá ojí abdullahi bin ubay bin salul kọba ahùlọ́ òun pàá bókè bọ̀bọ̀ ẹgbàdú gbogbo ya ẹskíz ọlọ́lá gàmà náà dùn ká màkí dùbì kúmà yóò mẹ́ra kàyà nẹ́kókó ogún kuma òmẹ́ pa abẹ́kàkí ní mẹ́lẹ̀tókó ogún ma òmẹ́ dù kọ́ látàkì ẹgbẹ́ nílẹ̀ aka kọ́dà án àmàlọ́hù àléyà ọ yẹ òràṣímù jálí aláwọ̀ ẹ̀ òràṣímù gbálí islam akun ma'ahum shahida turukọ̀ yẹ má jẹ́ bí àbúkà iye ŋa da na ogbe gɛdɛ yin daala ojú àti kòsíŋù wúlédú ka mẹjọ mọra kpawo amúnyẹkùmá kpa ẹhà má ba kpa yi ọ̀lẹ́lẹ̀ ọjọ́ yẹn wọ́n yẹn lẹ́ wọ́n ti yí wọn ẹni ọjọ́ yẹn kọ́ yẹn lẹ́ kẹrẹ bọ́n wọ́n yẹn asọ́ abakun fọ́dúnlù mi nà lọ́. ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما تو الله تبارك وتعالى انه ولئن ولئن أصابكم فضل من الله iya muda tulime ne kuku kamele tu kuku kumehuja du me amengi ku ne komo me mama dua ama kafiri me mu me mu ya ko chadu rakumi ma me gbaunyi amengi kuma me gbaunyi take bene munafiki aka le kulenna baya chini kukola kola majini kukola mama ka takun bainakum wa bainahu mawadda ọ̀lẹ́ ka munafiki anya ka ẹba ìdábẹ́ náà kí ní òfẹ́ dọ̀ ìtagbà dábà àmẹ́kọ́ mọ̀mọ̀mọ̀ta náà bá ya lẹ́tẹ̀ni ó èmì ta kúntùmáhùn umama turukumu dọ̀ umama kú lè bú má tó gbogbo ẹgẹ̀rẹ́ yìí ni ẹ̀mẹ́kọ́ gbogbo ẹgẹ̀rẹ́ kùmà lókùmà tó yá gẹ̀rẹ́ ó umama kú dé dẹ́pà má tó fàáfóza fózan azima kuma gbójílé gbójílé nana ọgọ́ kuma ní àkìdẹ́ mpa àmánu fẹ́kìdẹ́ kì tòlálẹ̀ máa ń ẹ̀yàn lé máa dùn máa máa kẹ́ ẹ máa sàbá pàmẹ́ máa kàyà lé máa ní ihin àmágbédọ̀ ọjọ́ kẹ́ máa sàbá chakare tòlálẹ̀ wẹ́dú kẹ́dé òdúnìyàn ní kẹ́dé zámẹ̀ níwáyà abájọ yìí

فليقاتل في سبيل الله من يجوجا تدون من يجوجا تدا دين اوجو ابويا ما يكو يا لبمدا الذين يشرون الحياة الدنيا بالآخرة abokuma mojo na maduta turgi yekuma hilene ba mojo na maduta tudu kwen ile itiki yema mojo na maduta aláwọ̀ tààrà ẹni mẹ́kú yàbá bọ̀gẹ́nẹ̀lẹ́ wọ̀mẹ́n yíkọ́tìl fi sàbílìlá ẹnẹ́dú kìyàn àjòjà tó dáadí ní ọjọ́ kíyàn wá fọyókòtàl máa mẹ́ni ọgẹ́lẹ́dú pa àwòyàgìlẹ̀ abẹ́kóhùn ogudu òun nẹ̀párí ogudu òun ondu allah tabaraka wa ta'ala ni amanya dukwenge nile ukwe uji nga madu ngene kudabanele baile ne duki yoko ugu ondugule abayako ma ohun madu ina onduki akoshin allah tabaraka wa ta'ala ni ohun wa de ne daba te aljanna abaka kini ya dabi alutun ya de ganima donc hadith ruwa imma kida bi auci pai ganima hadisin shi bukhari gwa muslimun gwa hadisin fai shi abu hurairah radiyallahu ta'ala anhu on ga hadis la yani takaffala allah lil mujahid fi sabilihi on da allah tabaaraka wa ta'ala yace malu batane pai da dukiya ci jihadi ona yin itawafahu ay yudkhilahu aljanna yani shan ku wani la pa ku ba aljanna on hada lalo aw yarji'ahu ila maskanihi alladhi kharaja minhu shanki amuru dabi wunyi eye wo ya ngbo ki ko yi oje amuru dabi ya naila manala min ajrin wala da ngun ko ngakore wunyi aw ganima abaka kini ya ganima wunyi kudale ugu ohun ni ma e pa e kwe shahid amuru dabi wunyi ekwe chi ile وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا, وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا الله تبارك وتعالى يا كامي أما بقى أجي إيه encourage ما كما تجهاد إني وما لكم أوعى مدى la tuqatiluna fi sabilillah kàmẹ́ máa yá jogun tó dáadí ní ọjọ́ ní ìké ẹwà ti mẹ́ta gbẹ̀má ní kí yá jogun tó dáadí ní ọjọ́ ní ìdá wal mustad'afina minar rijal abokuma ọmọ agwọ ìbùkú abókẹlẹ wọn nìsá abẹ́kuma ọmọ agwọ ìbùkú abókẹlẹ wal wildan mọ́yà ẹ̀mọ́tẹ̀ that is Amu àmì ama àmà tó wújú ọjà ìmọ̀tí gini alèzínà yẹkùlù àbílẹ̀ máa jẹ ọmọ náà ka ìgbàdú rọ̀bánà ó ọjọ́ òǹdúwà àkùrẹ́jìnà min mu zihil kọrìyà mú a jàdùdúhù bí fèwé kàdẹ́kìdẹ́ ìtẹ́ àvọ́lìmí àhàlìhà abehe oyi chamen na ebibi ma chamen na alachi ma chi oge ụmụ aja rubeghị ogide ite ma waje alle na amin ledun kawaliya allahu e, e ati kwachi duruke ma mene osubio emuko wa kugbe ekeche ojo waje alle na amin ledun ka nasiro ya e, ngome ma mene ati kushinwa kwa abaye wekeche ojo ge so aya gidei bayanihi abdullahi bin abbas ṣauki ya gba yin sha nari da feka yanihi wa malakum la tuqatiluna fi sabilillah illa almustad'afina min ar-rijal yana wa ci taka me ma yin aju to dojon o wu me ma ya ja to dojon ni ala le che kojo iju ise bi iju ibo ki ma lo woman wuli keke a bi kuma chame ne gbogbo abu kele pabo bile ma ya imote gini bi kuma ya chado ala abu le ngojo ma mu ma mu ni o e ma allah الذين آمنوا يقاتلون في سبيل الله الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الشيطان كان ضعيفا الذين آمنوا أبيكما كدو نوجبا يقاتلون في سبيل الله أما جوجا fi sabilillah ojú ọ̀nà ọjọ́ nà máa jùjẹ́ mà ojú ọ̀nà ọjọ́ ohun máa jùjẹ́ mà yìí àmì fíìmù kò máa ṣe yìí báyẹ̀ fíìmù gẹ́gẹ́ ṣe fíìmù àbò nollywood báyẹ̀ ní gẹ́gẹ́ ṣe àbò hollywood ṣọ́rẹ́rẹ́n àmì fíìmù gẹ́gẹ́ ẹ́ apàṣípò kò máa jáde fíìmù tákẹ́gà báwọn abaka mụ na-eji ajụjụ ọkpọ ma ji akpa chenke tinini enwe ajụjụ ọma ụbịa na mkpapụchaka nke enye agbọ a na echuja ọma ba chenwu ọnụbule enke achụja efim kpapụchaka ojii ni chọrọ ya ụkọchekwu ma ha ha gị n'ihi mejidekwa onubilewe onanya chiachi onubile gwelga umute ke ya jokobue ene du aya chiachi mba ejejeririmin imemu ke ya digbi n'ọtụrụ ke denele kpa emrukwa eja ka ni tue ma kpa kuma ye kuma de kpatoro n'obile eje kuma medo kpatoro n'obile ele ukọche ke ene komode ebo ni mdegbe ma n'ọjọ ala lecheli ma ma ka ma ma gbado ana kuma ayo yili eh ama atinyo atuma atinyo egbele ama ya gi ona ko egbe e, e, ma bonen am ko wa bi mu ide imada alen e dini e ju ja fi sabilillah e dini ìṣègùn ti dákẹ́ lé kó máa dùkọ́ sílẹ̀ mọ́ ní èéfìm ẹ̀ẹ́dẹ́ka wà awa aka awa méjì awa mẹ́ta awa mẹ́lẹ̀ ẹ̀yìn ṣẹ̀tàbálì náà ẹdí òun gbogbo ka. adáàlú ẹgbù ánàgbò ọgẹ́nà ìgbìyàn agó mẹ́gbù ìjàgó ká ẹgbù yẹ ìgbìyàn ìgbù yẹ́fìn wá jìgẹ́dẹ́ ẹlẹ́wẹ́ máma ní o fíbi gẹ́dẹ́ bá ẹ̀kẹ́ pẹ̀kọ́ wá yìí ojú ọ̀la sí mú ìtàkùn àgẹ́rí ama mi muda ya tubo la fi ma ba yo yi muda ngi yuwa ji me wa yi e che pe ko fi mu kede fi mi kede wa yi la nge chi nje ko e ko ba yo wa yi mo ti qur'an ni wazi etin wazi qur'ani taka mu ne ma che amune je todo ọpẹ amúnà jẹ́ kó máa kú todo ọkọ́ amúnà jẹ́ kó máa kú todo ọyà ẹ̀wọ̀n ilẹ̀ ibú nà jẹ́ kíkó tó dùn ìjẹ́ kó máa ọkọ̀ àtúndà àmọ́ máa ń ṣẹ́wọ́n kó ní alẹ́kú kì mú dojú ọ̀lọ́kọ́ òlùkú bá amúnà agbógbó mẹ́nẹ́lẹ́ máa fi

obe ame alulu obe mẹlulu ebe dọkọkọ ṣayá yẹmi yọ ilẹ wàlùlẹ ọkọ kwemi gbogbo atijọsi lùlẹ kwemi gbogbo atánẹ kano ọkọ ngẹtí ní asọmọ dọkọkọ lẹ yìí yọ ilẹ wọkẹ múdà lùlẹ wájú kwemi ee lùlẹ wájú kwemi tó ẹmá jìbẹ̀ sí bàgẹ̀ ǹdọ́kàdì lẹ́tẹ́ ìwòlò yìí máa fi tẹ́ ilẹ̀ ìyàgbẹ̀rẹ̀ wá ìgbó wá tó yè ké ẹ̀rọ màkínì gẹ́dẹ̀ lẹ́yànẹ̀ èéjò ní onúgbòrò pé jàmẹ́lá ń wà lọ yọ ilẹ̀ amóhùn ẹ̀gbóhùn máa dojú kú ìnàká ọ alìyí bọ̀dá bọ́jọ́ mẹ́ta gẹ̀dẹ́ ìwájí kàkùmà ṣe apá wájí ramadan ìnàmọ́ wájí àdójí dá ọjọ́ ṣẹ̀dú wájí kàdójí kó dá òdú akẹrẹbọ́ wájí ramadan lágàdójí wájí ayọ́rẹ́ ngà lèyí alìyí bọ̀ fẹ́ gẹ̀dẹ́ àdójí dá òdú akẹrẹbọ́ ní obìlẹ́kà òun kéèté òun gbí lónà wù ẹ̀mọ́tú ìyà nítòsí

ẹni ìkàádùn ń pa alẹ́ ẹni lọ ọ̀rá tí ni ẹni ọ̀pọ̀ alàkẹ́ adú ìgbàlìngà olúgidẹ́ ó ká jáyìn fún orí òun gbígbà lè wá bàbá jẹ́ rẹ̀ olúbìlẹ́yìn àwọn tí ó kẹ́lẹ̀ àbú àbúbìlẹ́kùn máa dojú kọ́ ọjẹ́bọ̀ ipò tápa imọ́lá ọjẹ́bọ̀ mọ́tò máa ń pabẹ́ ẹ̀màká mọ́tò lẹ́kùn ní ṣe ene du complain ene du akomo ene ke egbo kamo na akomo yi ma gini wa dole tumutualu wa dole lagbaji e ma ngali nga egbo gene ke de wa o ngwe ke ta toro dala li chene ene ke do yi koko wa ya be kene so en ya dini amu ne duru kuma e kuma koko bi dini ni ma je kuma koko bi dini ma je duru kora e ma kili dini ta dini ya tu ko kora yo na ali yo tudun ko kujaka ẹgbà igbélé ẹgbẹ́ fún màmá bíbí àkàjọ ìdánù màá tẹ́ kétsọ̀ apá ẹ̀rẹ̀ àmọ́ náà lè gbórúgbòdò o màá tápa kétsọ̀ ọ̀júmọ̀ ayé ìjúmọ̀ ẹ̀rẹ̀ màá lè máa kétsẹ̀ yìí ìjúmọ̀ adé màá lé lé ìjà kí mú dápá máa jọ ọ̀dìrí ní ẹni mú náà gbogbo ẹ̀mí dápá ẹgbẹ́jọ ọjọ́ òjúmọ̀ ẹni wà ní jùmọ̀ ní gẹ̀gẹ̀ àjúmọ̀ lẹ́bẹ̀ẹ́dá káyídá gẹ̀gẹ̀ àfúnigẹ́ jùmọ̀ dáadé ẹgbọ́ wà láyọ̀ gẹ́lẹ́ kàmú náà yá káyé ebe ìgbélébà máa pè kọ́lá máa bí máa ti kó kílí abẹ́bọ̀ ṣàyàmà ní máa dàyàmà ló yíma lẹ́jà agbónú jàájọ́ ohun olùmọ́ alótú masalasi náà ṣe òtúbá ẹka ọ̀nà àkàmàkẹ́ lókè àmẹ́ òtúbá kò yímẹ̀lẹ́ ma òtúbá kò yímẹ̀lẹ́ màṣánà ọ̀mẹ́lẹ́ màṣánà mẹ́ màṣánà mẹ́ tàgé ẹgbẹ́lẹ́ gbàdàgbàdàgbàdàgbàdà ọ̀rọ̀ ọjọ́ mẹ́rin ẹjọ́ nà mọ̀ nà ọrọ̀ láti mi gbàdàgbàdàgbàdàgbàdà àbí masalasi mọ́ olùmọ́ mọ́ adági masalasi dágó kí á ṣe kùtùbá láàrin ṣẹ̀ta títí ìṣìjọba ń gbọ́ masalasi yà á yá kọ́ ni ni àmọ́ láàrin ṣẹ̀ta ní ṣe yìí tó dẹ̀rùn ẹnẹ́dú tí ní kípe kò ń bíẹ́rin àdínì ẹnẹ́dú tí ní kípe kò ń bíẹ́rin àdínì náà jẹ́ àdó àtọ́jọ́ ọ̀nà lónú tọ́hún tó aláwọ̀ tó bára kàwọ́ tààrẹ ẹ̀nà ṣe ṣe wáyé dáa àbẹ́yẹ kò máa di ìmá nìbá máa yẹ kọ́ra ẹ máa kọ́ pa tágù tọ́ pa ìjẹbọ̀ torí kí ní kí kó wùyá nígẹ́ rẹ̀ lánẹ̀ ẹlòun ìkóta ajàlẹ́n àlàákà yìí gúújà kò máa bọ́ kì máa yẹyẹ ẹmẹ́rọ mọ́bá ọ̀lẹ́ ní ìṣẹ́bọ́ òun á sí mú nǹkan mọ̀lẹ̀ ṣọ́lá yá dì ní ṣọ́ yọ́ màdá lùsọ yìí ọ̀lẹ́ ní ìṣẹ́bọ́ àmà kọ́kọ́ máa bí ẹ́ tó dẹ́ ìṣẹ́bọ́ máa nẹ́rẹ̀ ẹni kà kúkú kwá sí ní ìlú abájọ ibá àmà ala làbọ̀ àlàhá máa pẹ́ náà máa gbádùn máa làbọ̀ àlàhá máa pẹ́ mọ́ àmà ájù má èjù máa gbò má yín oyíkọyí mẹ́ lèyàn àmà ányá lò múnẹ̀ máa dáhùn mẹ́ torúkẹ́yìn ìṣẹ́gbọ́ kí ni jẹ́ lulẹ̀ ó jáde iṣẹ́ àwọn abájọ máa ní ẹ̀wọ̀n fi Eh, nga organize party mu nara ki di helen nga nga kama bado awa kama achia abakini ni nga duguru eno go tebe ma ke nga do nga do to gaskiya ya duguru awo mino yi yuno wa ki chi ha yi ngi chin eh ye ye eh, yu ama pitya ku de lo nka mu ku ya kini ko dunja no jo alule eh, yuqatiluna fi sabili tagut abela kugili ona taguti faqatilu awliya ash-shaytan mejuja pa mare neju ebili mejuja pa mare neju ebili bedu ite mare ni minifa ma pejuru ma melu me pejura ma amachi ne dolu meju amelu me odule me meju machi ne dokomba du ma kugili

inna kaida shaitani kana da'ifa eli upahiwa mi ibiliba pe plan ibiliba plan ikunje ebade gele agini makwane kumekwane tumola ba amango aika humola yi amango aika humola yi imadalen seun kameche dinia okolo isi na dini ojo kabuka dinia oja ekuba dini ojo ẹnkùn máa kàmá ní ọwọ́ àìkà àmì ọlá àyí abàmẹ́kàṣẹ́ ẹ̀dẹ́ ẹ̀dẹ́pẹ́ ẹ̀ abàmẹ́lẹ́jọ àyí ẹ àgó ìdẹ́ gbogbo ìbílẹ̀ ọlá ọrọ̀ aṣíhùmẹ́ adé ọlá ọrọ̀ aṣíhùmẹ́ mẹ́yìn gbòdó ní ẹgbẹ́ ìbùmẹ́jọ àmà ọjọ́ tí nùgbà mẹ́yìn ní amẹ́ wọ́n ṣe kọ́lọ́dún mẹ́sìn ọjọ́ kọ́lọ́mọ̀sálásí mẹ́ṣẹ́ ànàmáyà ní ìmáyìn gbòdó ní abúmáyọ àyí ìní amẹ́mùdìtúrú ọjọ́ mẹ́kù mẹ́sálásí lẹ́bà ọjọ iji karatu me mkụ ya na mechi nịkọ ọjọọ ma a machi ide ide gbogbo ya abụmajọ anyị e. ini ya meche feba amecha ka litule bụkwu ma nwọ gbegwu yọ karatu le ma nkwa yi nwụle imdi wazi oge na ịgbakacha na wazi rishad yi ina bụ kada ụmụ anyị abameja chere ee abamelejo anyị e. adịghị gbogbo anyị 1990 adịghị gbogbo anyị 2000 ụmụ adịghị 2000 le ahụ ni ni ojialụ ani ni ojialụ tọ egwu egwu abajọ ire ya bu maju haya ani me maju ni ba me yin yugo dum erere onye unge adume ladu me ani ame muda muda akini adini ojo meti ni kinyo ba ba ojo asati ko meyin ojo adehun rule ko la win madama kimudo yi ikhlas me cheume allah asati ko plan e believer plan igbo ise imale ne gi challenge un ya na ya na gbogba yo ba imda ne gi challenge un ha ya ga bi kodahu egenege achịkpokili oyi ọkwa ebili kọkwa ebili kinye ọgba ẹnu ogenele ti anyụ gị kwuru abụ ogenele eli ma ya achogwunyola ee ma ya achogwunyola kọbe gị ebu ma ma ya achọ tụrụ turu egbe gị ebu ma ẹni eji emuda ache ntụrụ ọjọọ ebe a onwe ọcha gị alị ki nwa ọkụ shahidi ehi nwa tụrụ ala nwe igbe gbọ gbọ edegide onwe akwụkwọ igbegbo amemigbekodo amụ alụkwụna aliki ara onwa chineke na ọkwa agbụghị ara lii tụda ala plan mejigide e, ma chegon ama ma enihi ama ma enihi ọyọ i plan bili do i igbo ya na a inome aka ebili

ṣaka ṣùgbọ́n gidẹ mọ̀ martini sọ̀sídì ya ọlọ́ ẹ̀ ma lè ma lọ́lọ́ ẹ̀ e tọ́la pláàni kẹ anya náà ha ya gabi ẹ̀dùjá tọ́lábánilẹ́ akíyàyà àbúbulẹ̀ alẹ́bùsọ́lọ́sọ́lọ́mà ẹni fọ́tẹ́kù dúníà wọ́tẹ́kù nìsà ka ki akaraba mi bani israel awo bi kuma guda ba ji ba ci fitina bo bele yo ni kwayo ate ma e ka ma ma ya kwali kwala le yin ma ya ki ye kwala le yin ehe so ama uladu ma ya se pa ko jaka to da me bukele ma si be ma de bo la men saka si se bo ma ti ni ke jinu no bele ni ke ye ya si o e ni ki ko gbo wa ara ku e a eh, fe do e eh, a si ji mo mi ịchaka chiche gbọga eji wee maa ya elekichi takwa eke gwọrọ ọnụ ha ya gaba ejimomi uche neche ẹwọn e ka mati nike ya ce ni ya ha olese me durabalele allahu ya ni inna kai da shetani ka na ba'ifa na ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا يظلمون قتيلا aya gida ya bajo yam litifin ma bajo yi wanda Allah tabaraka wa ta'ala imudu bi ruwaiju en kici taki di jihadi aw bi anayi mayan kici taki ma du weja aya baba adina baba ẹ̀ṣọ́ máa skúlù kẹ́ṣẹ́ àárú kí àbájọ yìí tí ṣe àyà ẹni wọ́kẹ́kẹ́ dẹ̀lílì mẹ́ta ẹnkìṣí tákẹ̀gbà bàbá dìní mọ̀má di jihadi akúmàṣì jihadi give three reasons why why jihad was not ordained at the early stage of islam kí dẹ̀lílì mẹ́ta akágò ẹnkìṣí tá mọ̀má ẹgbà bàbá bàbá akúmàṣánà islam yìí kọjọ́ máa di jihadi númọ̀ ìtòkú máa ti jihadi ẹgbàlẹ́ ní tọ́kú ya gidẹ́ ìmúdùn wọ́n àgí ní ẹgbàlẹ́bà alùkà máa bà pàṣẹ yá oúnjùnùgùn máa dẹ́gbẹ́ ma adẹ́dìhìn máa dẹ́gbẹ́ ẹgbàlẹ́ fẹ́jàkà ní àkú máa yá ti jihadi bá tọ́ máa bí jihadi yọ ma bò wúyọ máa jẹ ẹgbàlẹ́ then ẹ̀kejì ọjọ́ àtẹ́lẹ́dọ̀ yìí tẹ́pẹ́ kábẹ́ ìbọ̀ kùmàṣàkà ọdẹ òwúṣẹ́kọ̀ọ́ yìí kuma bọ̀ wọ́n kọ̀lá ọmá kàmà tí wọ́n ájọ́ ìnàdí ìnìdá pẹ̀lú ìnìfẹ́ bọ̀dọ́ mọ́ mẹ́ka má kópa ẹ̀ka náà mà ṣìbó kùmà tó gbẹ̀mọ̀ àwọn ṣàtìpàdé nẹ̀lẹ̀ múnẹ̀ yìí dẹ̀lílì òmúnẹ̀ ń gbogbo máa dóòdò yọ ẹ̀bàlẹ̀ ìtòjá nàmáka òjá nàmáka tójá nẹ̀lẹ̀ họ̀nṣe kọjọ́ má tẹ̀lé kùmà kẹ́bẹ̀dà hón ó wudú kùmà jà hísírì àdínì pakọ́ṣáká ẹ̀bà ìnì medina kɔrɔda medina ohun ma jamu jalɛlɛ manya mihi ojanɛ ojanɛ rum kpami ojanɛ gboki bɔbɔ ohun ma ya maka sojanɛ lifɔnsi ɔjɔ mu ja ɛbi edu daho maka ɔjɔ mu gbogbo yinni yɛni alevi atɔ amahu in maka ebi tsa kpɔman ɔbɔ maa kini recession ɛgbɛgidɛ ɛsɛ maka ɛgba du abundance

aba agbagbo ji onye n'alụ ka ada meghe bụ gwuo alija bụ ji ka kaki lilafi elilafi elilafi leke nu ji e kuresi oji e eligo to ọjọ́ ṣe déjúmọ́mí nga bó kuresi gbéjúmọ́mí lẹ́dẹ́ ilafihim ọjọ́ ejúmọ́mí yọ́ nílẹ̀ yìí ma ń yájá ẹgbọ̀ ma yìí máa ní nìkún ìbọn ní bókì bọ̀bọ̀ ẹgbà owó kété máa lè yìí máa mójídà bẹ́ẹ̀ bọ̀ àdọ́mọ ẹgbọ̀ lọ́jí kété máa lè yìí máa yá ẹ̀wọ̀n la ìbọ̀dọ́ mú nìta màdàmí wọn ló tá yá annual trade fair máa ṣe yìí àmá yóò yá nà máka trade fair máa ṣe ìbáyá annual ń ṣe yìí máa ṣe ẹgbà ẹgbà ẹgbà owó máa ṣe ẹgbọ̀ lọ́jí alkọ̀yọ́ ṣàtìkì máa yẹ تدل عليه ان مر فليعبد رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف to na ko yo ci mu ma o ya ne leide eh o ko do ya ne makan o ya do mon ami reason met ala am ko am to sura banale Allah tabaraka wa ta'ala yanihi alam tara aidai elin ilallazina qila lahum abuka domo makauma kufu aidiya kumemome kama bujijate me jujatan ababa kpadeta me mo me kamata me nya jujan majaka hubalu me me jujan tura banele ọgá mi abe àbẹ̀ àkíní àmì polisi ma ń nígbè tí wọ́n mẹ́tì kégbè ní mọ́ ọjọ́ yìí ọlẹ́nẹ̀dú duma, bá ṣẹun kùmà mọ́dà dúmà kùmà yá mẹ́dọ̀ àbẹ̀kíní marútèhè òmẹ́ olùkùmà yá ònẹ̀mú mẹ́ni kí withstand ma ló ṣe kí gọ́ọ̀mẹ́tì mọ́dà dùn ma lẹ́wàjì polisi mẹ́ta ilẹ̀ títí àmà wá bá mẹ́ni àká ma náà mẹ́lẹ́dà bínú ṣe kí múdọ̀ tọ́rẹ ti gọ́ọ̀mẹ́tì ma náà máṣe àkú sí òmìnà lámì mà kọ́lá ma ń takimẹ́ akíní àmánọ̀bẹ́ àmánigbì àmánikí withstand àmẹ́lẹ́ ọ̀lẹ́

mẹ́kọ́lá mẹ́pa náà mẹ́kọ́lá mẹ́pa ní zùrí àgìtúgbẹ̀kù máa lọ́la mẹ́dù tákàdí ní lẹ́gbà nìyọ́ zùrí àlẹ́wọ̀n lọ́la mẹ́dù rẹ̀ ọgbàkà nílù sẹ́lẹ̀láàlẹ́sẹ́lẹ̀mà wó táìfù ha òun pàí zéèdù sàmàpẹ̀rẹ̀ ní zéèdù ọmọ harisa ìgbóló màá rọ ọmọ anábì lẹ́gì àkítọ̀ máa omi pàṣẹ mi èmi mẹ́kù mi tẹ́ anábì kàálẹ̀ ní ránìrà anábì òrà zéèdù náà rátọ̀bì mẹ́lá ikú kì náà dá owó yà yẹ́ nìyí àná ọjọ́ kú mi ṣe

ọgbọ́dún makwaku jaka ti múmi ni musulmi mace a ma ju àmì sahaba níbi a ma ju àmì tàbí ina a ma gbá yóò yọ mọ́gini ìtọ́lábánilẹ́ ṣe kọjú àkíní kú fú àìdí ẹkùnmọ̀mọ́ kama ẹgbẹ́ ìkùnmọ̀má bú ìjà yọta níbẹ̀ jù yàdánú ẹgbẹ́ ìkùnmọ̀má bá kàyà yọta níbẹ̀ ṣàkàyànú wa akimu sọlá mekpe ọla ụja mechọwọ meadizeka ababa din deta ama yaya yaja lingala ainihi kai makafiri kere ba oye ma to no ngama kama kuna ngamelewa kama kama kama bamela kwanya falamma kutiba alaihim alkitab gama pale gama ngwaji medina jo abajo yi gbo ma ya ma ya limeli uja oyele uja la ojo mudu ame

suratu muhammadu aya kogu waya kulle zina amanu laula nuzilet sura bayan amma bayani mama mimi sura ka de duwa ke ami mola uja duwa kama kafir ke yoy kama ke kunanga kamelewa ko idha unzilat suratun kama min sura dorogu muhkamatun kimri sura yigi no lo dawai o t keo a a ala nye a i aka h onwe klee maan ab koga adịghị edoma ezuru na ileka maa ekwura a na ebi o n e ma chi a ala eme n lmi da aban eke n ekwowucheta a n uwa tine goo lo kpaakul a e sokeehu ee akọjọ aja izoki nga ama ama ebọkọ na ema nga ama ni abaki na ama ebọkọ uche oko ma ọmọ ẹbọ do yíyọ ẹbọ fẹ gà do yíyọ ẹma na akọjọ ama ma m dẹni jumomi yọ abẹ na aka mu wunu ama dàkí jọgbọ anébi yọ ma kọlọ ma kàdá na jọgbọ anébi yọ rẹ abẹ na kẹne kuku tàdà nù rẹ onye akẹkẹ alọmọ akẹmọ gbogbo ma tẹnu yọ yẹlẹ kuma kàí rẹ fa awọ la alẹ hùn ewé kì tukpẹ wọn ma lẹ ukú lẹhùn tukpẹ tọ́tún wọ̀kọ́wùlùn màrúfù tó dáálẹ̀ mẹ́gbá kóṣokóṣo mẹ́tàlébọ́ ẹni pàpọ̀ ṣẹ́rúmẹ́ yíkì àkúmẹ́ṣẹ́mẹ́ṣẹ́ yíkì àkúmẹ́ṣẹ́ mẹ́ráyìn bìbọ́tẹ́ mẹ́kínà dọ́ọ́ mẹ́ àkàyà tẹ́bítẹ́lẹ́ ní kọ́wùlù màrúfù kọ̀làdúkùmẹ́ akàkí àmúdù kọ̀làyọ́ mẹ́mẹ́lẹ̀ mẹ́nà dálúmẹ́ bí àkàyà kìtìpáyìmẹ́lẹ́ yes ami sahabe ma se diko to uja abe ma eli ma maja shole ya ba kaka ya ma maja shole ya dabe na kami to ye bokuma ma to kogu maja ronya te jaroko yoroko nya te abe kami player kuma kuma to ko bolu ami player kuma ya ru bolu egbe ko bolu maja ne tani ama ama yidi ya choka yeye re eh waduma ina mo kaya mak maje ba mala jalo gol dama ina no kile domo ma oni ma oni le rato gane ogoduma ma do ota go tibi ma do ota go gane ma do yichane ma de mate tibi ma do yane ma do yipane ma do yane ma do yipane eh akini ichaka cho manchester nga meka mune kuwa kamele pa mela yaro bolu na ma ma ya di bolu idu e, ya ma yaro bolu ni godu egbo igo bugu ma ya jole ya ole ya ma ya ji ma yaro ma gbidi gbidigbidi abana gini ma eole ma ya damu na edu ni uyale kwa atengi ni ma dị na yumomi so ogala mi ta be ya chole ma ba pe bo ya chole ya abu ya muda ya ba abe ki munafiki idha fariqu ya yakhshawna na nasa ka khashyati la ma ko ya chupa mun da na ko Ma chupo ya be gini ukwe kama ka chi achịcha tupo yo ne dara Allah yanu wa qalu ma yanhi rabbana o ondua lima katabta alayna alkitab abili kema hujake ko wa kaya aya joguniki kujo kugu ko ka tu kugu mana laula akhartana ila ajalin qarib imacha kini kebebe bategba nwa pe imacha kini kebebe bategba nwa pe gire akuku akugu ya ma ko abụghị ma ji aka gị ni ewetụta ma mmadụ ụgwọ jeleni abụghị ya abajọ ma ya ame ma ọ bịa gbate gbapeta e uwe ogwe gere ekewa abajọ enwe mdụ na jitabalị atlit mdụ oge na-egba uwe ebe a gbale nwụ yeye ya uye ahụ ṅụọ ya egbanwe ma aka emem mde gbọrọ ji kọla eke bọ egbale nwụ yeye ya egba metiri mmadụ jate gị kwuru nwe gị na n'ime taa udunia kọli amekwu mechụkwu ya ebe a kọrọ ya udunia ịchọ pee ngichi iyi ha bụrụ kume dile ile gbapụmekwu

أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تتبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله الله أكبر فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا الله أكبر ama ya igide yeka kile gudu pe ka doji wi ama ya gide ma ya kuma di koto olojo na tunedo kuma dungu na ko dunia chon kikili aya ka gba lugu ma ki kul mata dunya qalil kama ki ni o do dunya ai dadi la yi tan kikile ni sai ba ene kuma do al hasan al basri ya ki dai gba ojo ka taki jini kola yani rahimallahu abdan sahibaha ala hasabi zalik ene du ki ali kile alu ko yo ka dai ba ene lo yo yi ngonyu limo to dem za ile gaba daya akwa bakwa ne wa ka rubuta talan illa ka rajulin nama naumatan idan bane kene ko da cha lolo aba fara afi manamihi ba'da ma yuhibbu taka meun ke ngiju taka kini li holwe ede holwe na e, e ma ma ma oko million meta ma mutaka to e million meta le e he ojo kodokodo ojo ngene ni million ka account ma meta ka ma di million meta ta account ngun to akun anya chi ungemi million ni kadu kunyin

ẹni tí èyí wí bọ́ọ̀kùrùm ọmọ mọ̀mọ́kọ́ gbáyìn pẹ́ ohun ẹ̀kọ́ kọ́ ń yìí abẹ́ ọkọ́ náà ń yìí ọkọ́ lẹ́yìn wà gbárùkà yìí ẹ̀dí ọkẹ́ gbárùkà allahu akbar allahu akbar ọgọ́lẹ́kùn màgàgẹ́ gbọ́ iná àlèláhì wọ́n iná ilẹ̀ ìrajú nára bẹ́ẹ̀ yá ẹ̀mọ́ ọdún kó yí gbogbogbò ọyọ àlìkẹ́yẹ máa mú at least ija ka kike ege gbogbo ka gidi ho o yi ewe pele ma pepere aki nara ka we ko ngwere an ogbodu okole pa koja ka ilomo ile e kwa ne go gbate nara do gbate e chi pilo ya te iru du jate ti en de hasan al-basri yanhi al dayde al en ke ẹ̀hùn búkà yálé bá ọ̀nà àyà náà yálé rẹ̀ ayọ̀ ọjọ́ náà bá yọ ohun àtẹ́dá ọjọ́ náà anàwọn dá ọjọ́ náà yẹn ni ibùnú mẹ́ìn ẹnà máa dọ́ ibùnú mẹ́ìn gẹ́rẹ́ òun pàáyé èdè àmì máàlìmì hadisi òun pàáyé imamu ahmed bin hanbali àmàtìdámi ní dàmà àwọn tó nùkú yẹn ni abu musiri ẹ̀ṣẹ́ àwọ̀ akíníkà ìgbàdọ́ akíní wọ́lá káyẹ̀rá fi dúnìyà lìmẹ́lẹ́mìyàkùnlẹ̀hú من الله في دار المقام نصيب فإن توجب دنيا رجالا فإنها متاع قليل وزواله قريب إن ولا خير في دنيا أو أن يدود دنيا لمن لم يكن له من الله في دار المقام نصيب ما جاكو يوم نقدو كنا بوجو ehunyi unyi odo ojo na kinu kwedu ko yodo ega ne ba odo dunia ke bu mu ba alheri dude mu mu en wa in tujibi duniya rijalan fa innaha shan ka boka domo kilegide ya chama oto ki aja mai dadi ba abole kumaria meta un qalilu wa zawalu qaribun ora odulia ichi meta un qalilun enun idadi pe tikin ise wa zawalu qaribun ele gudu ba ibo tikigi ale gudu me eliku kudala allah ta'ala ni aina ma takunu yudrikumul maut mgbodukumede ụkwụ akedebumọmọ walau kuntum fi burujin mushayyada idagba toru kumedehi burujin ekumado burujin si ọgbako buru ebuyolan mushayyada ekuma ọkwa idunwu ekumado mushayyada ti ekuma ọkwa idunwu ka ni ọdọ ẹkẹ ya ni ọgbọkọdọ blọọkụ dẹ ma ụka ni ọgbọkọdọ nnukwu ka lè dẹ ẹ̀rọ dàbí wọ́n yẹ́ ọmọ èkejì wọn nílùú ẹ̀kẹta nílùú tá kí jẹ́ júpá blọọkù kìí ṣokó kàmàdù lánà yẹ́ ẹ̀kì yẹ tá ma kó lakọ́lọ́ lámá yìí ma wúrí mùṣẹ́ yẹ̀dá ma wúrí làtẹ́ lọ́gánẹ̀ individu ní àná ọ̀nà ẹ̀kú má yàgò hù kókó àwa òwe àwọn ẹ̀lúkú tọ́tù dábánilẹ́ ulé òkú bá márùlé òkún ọlá máa mú dédé òkú ẹgà mú na ẹbọ káà òdúnní àmúnà járúlé òkú tàbálẹ̀ òdúnní àyíní ni ó jílẹ̀ àbúkù máa tọ́gbó dìkẹ́ lé bá ulé òkú máa jára ó náà ọ̀nà anákìlì tọ́gbá òdè abáyẹ tó ló ìgbàkì á kú ṣọ́gbà wọn náà ti kùmà mọ́ ògbò òdè dùn kìí jẹ́ kìí mú gbà abáyẹ tó ìgbàkì á elu na gị abe hanya ọgba oyi hanya edo hanya agụ ọla onugbonugo nche egbe kwategwu abụghị a ọla ukwu amóde ojú yìí tó kẹ́ gbà àmú náà gbà yìí yìí bá tó dú kú lẹ́ aláwọ̀ tàbárakà ọ̀tà aláìní ito ukú kùmẹ̀ tí kùn lẹ́yìn gbogbo kùmẹ̀dẹ́ ìdèrè kùmẹ̀lẹ̀ mọ̀ ukú akẹrẹ gúnmẹ́ ẹnẹ́kì ṣógun égbè tó dú kú tó dú wọ̀lọ́ kún tó fi burú jì mú ṣe yẹ̀dà ìdàgbàkúnmẹ́ díhọ ọgbà ọgbà yìí kìtẹ̀ júpá ma ó bù júpá yọ̀nyọ̀ ohun mẹ̀bùnyọ́ lámẹ́ ugbọ́ adùmẹ́ ومن خاف أسباب المنية يلقها ولو رام أسباب السماء بسلم eh wale miyeni hi ene ke chaka na chuku ene duke a chuku asbab amma ona kukwalewa àmọ́ ọ̀nà àkókò àlèwà àṣẹun kẹ́ tókò àmọ́ ọ̀nà òkú lẹ yẹ́lkọ̀ ha eyu ẹ̀kókò adétílà pẹ̀lú ramas baba sema ìdàgbàtòrókẹ́ tí yà nà mọ́ ọ̀pá kìtẹ́ tó yálè ọ̀pọ̀ ojójòjì kìtẹ́ tó yálè yìí bìsìlẹ́mì kẹ́mọ́ àgùbé kó kàdó torókẹ́ ń lo yá àgùbé lẹ́kẹ́ ló tó yálè kẹ́ ráàbò yálè ẹ̀tẹ́ tó lóko bá yẹ́lkọ̀ ha eyu ẹ̀kókò adé ní ọdún kí a kọ́ sí ni òkòókú kí ó jẹ́ kẹ́yà tàdọ̀rọ̀ ọjọ́ òkòókú kí ó jẹ́ tòrò kẹ́yà bífá òkòókú kí ó kẹ́ẹ̀ṣẹ̀ kẹ́rẹ́yà kúkọ́rọ́ tó rẹ̀ ṣàkàṣà mẹ́gẹ̀dẹ́ bá ìyẹ́lkọ̀ ha eyú ẹ̀kùkú adé yùdúrí kúmùlẹ̀mọ́ tọ́ wàláwù tàbárakà wọ́ta alákàwà tọ́gbà ẹnìyàn wà ní tùsíbìhùn hasanatun shan kenyo kare buma ya kulu hadhihi min indillah ma yake da shi bojon ya koyi ma yanyo ne ma ya bojon ya koyi wa in tusibhum sayi'a hiya muda kan ya ya kare buma ya kulu ma ni hadhihi min indi yake da shi biwa ne bi ola biwe de o siwe akan ya ya yi rugungu yake ne ngo ya kare buma maka sha kushi na mun ga na leba ya yi rugungu yango òun jẹ́ abánẹ̀gẹ́dẹ́ hapò nìyí tọ́ máa kóṣì náà níbi ọ̀gẹ́nẹ̀lẹ́ kúrò ọjọ́ àkíní kàwọn máa kíní kúlùn ọgbọ́dún pakúṣáká min indila gbọ́jọ́ àlá gbọ́jọ́ àlá àwọn ọgbọ́dún àkó ẹ̀yàn ẹ̀yà gbọ́jọ́ ìkó àkànyà ẹ̀yà gbọ́jọ́ ìkó ẹ̀bẹ́n ẹ̀yà gbọ́jọ́ ìkó fọmáàlì e nwere achịcha mụ negide taa la ya kadu na yafkohu na haditha kọla ọjọ ma bebe bọtiki gị abịrụ ma ju n'igi ịja ka ka lalilehu ma gbọn ẹka lakichi ma gbọn ẹka ligala ma gbọn ẹchujue ama ibiru ma ju abilita kọla ma bi maịka bibiri amụ na ju n'ihi taa kurani se se guji ya mụ na ju chaka ka gbọn na ibiru ma ju ọla ya ogwusi ekpogide ma awụ ka erere ya ka m biru ma ju hey madu bi kwanu, ma ma ma ko ma wal bi ke kwane kwane kwane kwane hmm. imaja ka yaya no lele mbere yume hmm. ha ijakele e kwane kola ina yejan inu graduation ina residential lebon hasan basari kabire yu ogoni kotada kabane abone ibn abbas ka ojin ino logene leduno kowe de bayni ibugu ka madu wal bona du bi ke yewu to iko jime ka kini ma ma ma no yàjẹ́ ká yìí akọ́ fẹ́kùn odún bóòwù yóò àkúmá gbá ní odún wọ́n yóò gẹ́lẹ́ kà mẹ́kà sí bóòwù yóò kàáyé ìmúdìrà mọ̀ ẹjọ́ àkọ́jọ́ bá ọ̀làlẹ́wò وَمَا أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شَهِيدًا أكبر مَنْ يطع الرَّسُولَ فَقَدْ أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا الله أكبر ما أصابك من حسنة فمن الله أن يدوك أكرب بوجونكم وما أصابك من سيئة فمن نفسك أبين يدوك أكرب ودواه ebe ne ya kare be akiru da mojo wedo aho tumutu ngene inome kini oka kini ibade re tokade e ulira kule tabali kazenti ne mutu e po kwa kushaka ngunu mu e po ata sibiti e abengi chileke akoye ne aide oyore re tito turu yi egbagede re mayu accelerator taki ara lo lonu yi

n'abẹ́ni àkéjì eye àbẹ̀kí yẹ̀ká mẹ́lú ọkọ̀ kì bọ̀bọ̀ lẹ́yẹ tápa mẹ́rùn ẹ̀mú yọ búlọ́kù rọ́dà máa mọ́kọ́ ìhìnmọ́lá táyẹ̀ náà ẹ̀ṣà búdú lọ́jọ́ àdìgáàdì lẹ́ ọjọ́ àdìgáàdì ń ẹ̀mú ìhìnmọ́lá ọjọ́ àdìgáàdì ń ohun ẹ̀ lótú ẹ̀kọ́ mọ́ níbi ẹ̀ lèwọ́dù ẹ̀yà ọ̀ṣẹ̀ gbìyàn ẹ̀ lè ẹ̀mú dàbí dáàkẹ̀ máa kẹrẹ̀ bọ́n ẹni kẹ́ẹ̀ni ọkọ̀ ẹ̀ lè yàn ọjọ́ náà kabalẹ̀ lẹ́nu ngunu ga iwe carelessness iwe òun ní ńlá kẹrẹ̀bọ́ yìí carelessness ya yà á dìmẹ̀ sí bá kẹrẹ̀bọ́ a ọ̀làbìrò ajúgbó so mo kẹrù tẹ́lẹ̀ àmà kẹhìn mọ́la mú hìn mọ́la ìtajù onúgbùn kò yáwó dìgá dìgò ẹ̀ ń ti kàtájù ẹ ọ̀yáwó dìgò tó ẹ ẹgbẹ́ kẹtọ́ lọ tẹ́ ẹm dàbí akẹ máa lè yẹn tọ yíyú labanale akanya ya alkoyonea de eh alheri ya oyonea oyom da ina akanya ya ba ameke dile mayu wala nu ameke ile do mayo lime wala Allahu akbar wama wa arsalnaka linnas rasula wa nabi uchenga kuwera mune kejeruma o oh, edon kwacha kana chikiwe lijwe kiyo mate wazi mwachi udetu wazi kẹjú tó yọ jàkàtù kolo yé wẹ tọmọ jàkàtù karatu nù èyí kò wá gbọ kẹkà ààbò kolo yẹ gbọ bá nẹgbàkùnmá tánẹ kùmá dọkọ ẹ ti wá jìlẹ nẹgbàkùnmá mọlọ gẹnẹlẹ òwe dé wà arìsẹ ná ó sẹ màkú ẹkẹ yẹra mọlẹ ó sẹ màkú ẹkẹ yẹra mọlẹ máa kẹ tùmọ náà láti ọjọ alẹ enege akenyo ojo ali naam meyo ti rasula eneki libunu che kokada ata allah ojo ngile bono ele ba nibi ba ke ele bojo me nibi iso lawun ya dun wan ojo ya dun wa e nibi ba ko ojo bodo mo wa man tawalla ke فما أرسلناك عليهم حفيظا نبي أشوى تركم دي مقاد غامل إيه؟ ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا نعم ويقولون طاعة ما دبوا يا النبي صلى الله عليه وسلم ما كني طاعة أما يشمل كما لبوا يا النبي طاعة ami munafiki dai sa'a amma ai duku ya kashe na annabi ya ka sa'a amma libo alibo dai ya duku ya ka amma libo ya olliwe ni duku aka kake aka mai jun amunafiki dai amma kai dai ka olliwe amma gida dole tabali ole ye gbonga ma tabali ole abedo tabali sa'atun eh no inni duku ya ka kama ya magba nin ma dugbo ya ni bi ogele ka munafiki agala ma ya kai فإذا برزوا من عندك ممدع لدو كبوة بيت طائفة منهم taka bẹ́ẹ̀bọ̀ machini kọla yẹ machini kọla olùkó múnẹ̀ machini ti yẹ rẹ́ra lẹ́bi ẹkùrù ọ̀lẹ́kẹ̀ máa kà ní ilẹ̀ máa kú ẹ kàkí ọ̀lẹ́kẹ̀ máa kà ní ilẹ̀ máa yá kú ẹ kàkí ọjọ́ àkíní mẹ́tàlẹ́bá támẹ́ mẹ́tàlẹ́bọ́ pamda ye eh, gba kuma ya du ma to na se bo me won chale bo ma didi me o molege ni egbe nka eh, munafi ga da lo abayo yi ya kini ama ta me pa mi ma me la me la me wa me le wa ni ya ka me ame chele ame ka hiri nga melen ya ken yo du eh, du tun ke mu da chu de nge se de me le hiri ke on ku e pala de ge pala kuma ka re mo yi en kuma ka chi yo yi ko mu da ya gba je mu yo yi ojo akumechali hiri mu ma mɛmɔla ŋuma mɛsalibɔ ma ma tsɔga mɛdu ma tasibiti mɛlebu ma toko mɛdu nyɛ ŋuma jɛ ama mamuda akumɛ da ma tsitsɛ bɔ mɛ kitsini mɛtsini mɛlebu ma gbɛlɛ ni kɛkɛ yi ba tɔ ye lɛ kete o ŋa da lo ma ya wɛlɛ ɔla nebi ɔla do ka nebi aka eka ma adi da tunye ke gba yɛm do dzoji taka mu na agbɛda bena ka nebi abina ɛbɛ ka nebi alɛ nyama.

udala meju artiyo bumate wa tawakkal ala allah ka mu bi shiyojo wa kafa billahi wakila shen ka mu bi shiyojo ba allah se beju ene kuma shu biyoma afala ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أفلا يتدبرون القرآن هاي ديها أفلا يتدبرون القرآن هاي ديها مما يياي فاي وقال القرآن آية القرآن كنا أكبر كنا دجوغ آية القرآن كنا تيري القرآن كنا أكبر كنا أكبر القرآن أكاين القرآن ekpibe pụghị egwu kuran aka kpọrọ ibada kurani ekejuru ke na-agị kuran aba na ịkọrọ ibada ọjọrọ ịdalụ egbalụ kuran ibada ọjọrọ mụ tam kọrọ metagide egbadu ke kuran ma ń yíjú torí kéjúrú ẹgbà kéjúrú kẹ náà gba tákẹ àwọn náà fi bí kóhun alò ẹ náà alwe na ci ibada edoye na ci ibada to ete taun o shalhir tuli amma dabal ka kawo yela gini ayyubu kuma ba alqur'ani kella mun kuma jaga alqur'ani ele ne duki a shalun qur'ani ma kwe mami yuni meji kungani mami yili ka kungani mami yili kungani mami yili kungani ina ne duki egbo ki ago kuma na kola mi mi mi eju nwere ne kuru ene ige igem imubi igem igem yane imubi igem ane, imubi igem igwane imubi eta amebuje ene ki ngo boy kwa gaboji ya cho bo qur'ani igbo ma dade qur'ani igba o ma kuma ku qur'ani amo ne ki qur'ani magu qur'ani chenke igba ene ki gwane chenke agalu eba e macha kakadu ke gbon ya nke ka. meme ikwu alụ ndị abaghị kwụrụ anyị na anya agba abaghị enwekwu na anya agba ebe a ma ihe ame nkwụ ka egbọla a ka anyị ama alụ meke egwe eji ka na kene kidane kina alika kini en sura kene abane agba ire

شمين أمين قالوا أنا أنك تلفظ بحروف القرآن وبكلماته أمي كلمة قرآني فما يا قرآني قالوا أنا أنا أنا أنا أنا دو أما أوي alijuki atuwe kitanagbo kene kidakule magbon abagini kene kidona ije magbon e ma doko ati gbaye idomo wallahi nubo ma si walima walima qur'ani o ma shi awomo ma kpe ikpe kurani gida egwu ma kpe ebe ka ma komi ị na-ada ojú ọka adọmọba ijili mela ngine ijili mela ongine ọwọ onye adụ nwụkwate ogenegide ya ọganeyi bi ọ nwụkwate ogenegide ya ọgane emelebi ndị abịa ya ndị abịa ah, nwụ vatikali na abịa kuma adọ ehe ya onye adụ ọṅụ ihe ọṅụ kwata emigide ya ọṅụ aka tela ihe ọṅụ kwụ ya ihe obi m lọgara aka tela ogele nya abiyi taka ji taki iji ni kagide ba kace arama abeda ye akin odo adama na ce me ko yidan aku ko yidan be

an gane ku wani ne oge gede igbe ka mai aci tajwidi ce ogo ka mai aci competition yi ngbele ga mai agwa adi meda adi ngbele ga mai agwa ake nka yi akwai yadda gane kuma gudu ma bifu ma ki igba mai ba igba igba lama kuma gba ke 419 ba yi yau eh 419

ẹ̀bẹ̀kẹ́ méjì gbà kí àmá ẹ̀ méjì gbà ẹ̀dàbí wọ́n méjì òmìnàgbà ẹ̀dàbí wọ́n méjì òmìnàgbà ẹ̀ àgbùkúra nílẹ̀ àgbèdè ní máa tí nìkẹ́ náà gba kẹ́nà pípé kóhun máa tí nìkẹ́ náà gba kẹ́nà pípé kóhun wọ́n ke akáfàlá ẹ̀ tẹ́tẹ́ bẹ̀rù ní kùránì ó sì tẹ́ka mọ́ ni máa pípé pàlù ọkọ̀ kà gbọ́ abájọ kà gbọ́ àzàl gidẹ́ á kiri ẹ̀ kí tọ́mọ kẹ́nà pípé pọ́lá qur'ani ma tugo ne muna iko ki tugo yo iko ni ba la wajadu fihi ikhtilafan kathira to me malin wana na gima dai qur'ani buka kini ma tude buka hin yo ma tude buka kuma to da gume la buka kini he eh, da gume din ga maji buka kuma yali ramadana gum ne ne uci muharram ga maji amu kola hola maro genele to ima ima dai alquran amma ne bi nuna gojo ni koyi taki yau in hawo doge na'am ìwòrán wọn bí ìdá ìdá alìkàdọ́ mọ́ iṣẹ́ aláhù ọmọ àrọ̀ kàtí lè kàdé yìí àmì nínú ìdá ní anìkì mọ́hì nínú ilẹ̀ ma ẹgbà àbọ̀bọ̀ àmì ìtọ́gbà ẹgbà máa